àkíyèsí kẹta ìdí tí mo fi kọ alápọ̀nlé báyẹn bí mo ṣe kọ́ òun ti rí dípò alápọ̀nlé báwọn tí wọ́n túmọ̀ èdè Yorùbá síwájú mi báwọn ṣe kọ alápọ̀nlé tiwọn nìkejì yẹn tí mi ò fi àmì sí lórí yẹn tó ti yé bí èmi ṣe kọ ti tèmi ni alákọ̀ọ́kọ́ yìí tí mo fi àmì sí lórí ìdí tí mo fi kọ́ báyìí tí n fi kọ́ bíi tiwọn ni pé ìlànà àkọ́tọ́ èdè Yorùbá ni mo lò nínú iṣẹ́ ìtumọ̀ náà à ń pe kinní kan ní àkọ́tọ́ àkọ́tọ́ ni Yorùbá orthography eléyìí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé ìgbìmọ̀ àwọn pòfẹ́sọ̀ dìde lórí rẹ̀ tí wọ́n sì ṣe àtúnṣe sí bá a ṣe máa kọ Yorùbá fún gbogbo ayé wọ́n sì ti dá àbá lórí bá a ṣe máa kọ èdè wa sílẹ̀ as at 1974 ló sì ti di òfin ní èyí tó ga sí wípé èyíkéyìí ọmọ iléèwé láti 1974 ìbá àjọmọ primary ìbá àjọmọ secondary àgàgà ọmọ university. tí ó ti lo ìlànà yẹn kọ yorùbá sílẹ̀ bó bá kọ fún bọ́dì tí ó máàkì pépà rẹ̀ òdo ni wọ́n fún ìlànà náà ní ń pè ní àkọ́tọ́ èdè yorùbá pẹ̀lú ìlànà yìí òun ni èmi lò tí mo fi kọ́ alápọ̀nlé bí mo ṣe kọ́ yìí o dípò alápọ̀nlé tí àwọn tó ti ṣiṣẹ́ síwájú mi tí àwọn kọ. ìfàgùn fáwẹ́lì máa ń wáyé nínú àwọn ọ̀rọ̀ ìṣẹ̀dá kan nítorí kí àmì ohùn lè kẹsẹ̀ já ìfàgùn fáwẹ́lì ó máa ń wáyé tá bá fẹ́ ṣẹ̀dá àwọn ọ̀rọ̀ kan nítorí kí àmì ohùn kó lè kẹsẹ̀ já ẹ wo àwọn àpẹẹrẹ wọ̀nyí mo mú àpẹẹrẹ márùn wá láti fi ṣe àpẹẹrẹ fún wa ni oní àti ìkẹ́ tá a bá so méjèèjì pọ̀ nínú èdè Yorùbá tá a sì fẹ́ kọ ní àkọ́tọ́ ó máa di oníkẹ́ fáwẹ́lì ẹ òdì méjì ẹ wò dáadáa oní ẹ ti rí oní ẹ sì rí ìkẹ́ sẹ́mọ̀ pé ẹ̀ẹ̀kan ló wà ń bẹ̀ ṣùgbọ́n tá a bá ti so méjèèjì papọ̀ mọ́ra wọn yóò di oníkẹ́ àmì orí ẹ̀ sì máa jẹ́ rèmí dòmí ìwọ tó o fẹ́ kọ oníkẹ́ sílẹ̀ tó o wá kọ ẹ̀ẹ̀kan ìkọkúkọ ló kọ ìtumọ̀ ẹ̀nu tó o bá fi lè kọ ẹ̀ẹ̀kan sí parí dípò méjì tí mo kọ yìí ìkọkúkọ ló kọ tí ọba jẹ́ ọmọ tó fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì wọ́n bọ̀ ríǹgì ẹ̀ báyìí pé ọ̀ọ́kọ́ rẹ wọ́n sì dín máàkì rẹ kù ẹ wo àpẹẹrẹ kejì oní plus ìwé oní plus ìwé kí ló máa dì oníwèé àmì orí ẹ̀ máa jẹ́ Remi, lòmí fáwẹ́lì fáwẹ́lì e ó di méjì oníwèé ìpìlẹ̀ sí ní oní àti ìwé àmọ́ nítorí ìsopọ̀ ìsopọ̀ ó ti bí kí ìfàgùn ṣẹlẹ̀ níparí ọ̀rọ̀ náà àpẹẹrẹ kẹta oní àpẹẹrẹ méjì àkọ́kọ́ yẹn níbi tí ìfàgùn ti dé bá fáwẹ́lì níparí ọ̀rọ̀ sọtiyé ibi tí ìfàgùn ti dé bá fáwẹ́lì níparí ọ̀rọ̀ a ní tàbá fẹ́ ṣẹ̀dá ọ̀rọ̀ a ṣẹ̀dá ọ̀rọ̀ yẹn ni a ṣẹ̀dá oníkẹ́ látara oní àti ìkẹ́ a sì ṣẹ̀dá oníwèé látara oní àti ìwé now àpẹẹrẹ kẹta oní àti ìdájọ́ kí ló máa dì? onídàájọ́ re mi do mi mi fáwẹ́lì a di méjì láàrin nìyẹn ti jẹyọ onídàájọ́ re mi do mi mi ló máa jẹ ẹ tún wo àpẹẹrẹ kẹrin oní àti ìwò oní àti ìwò kí ló dì olúwo olúwo ó parí rẹ̀ ó di méjì àbí tẹ́ bá sì ń lọ sí Ìwó tàbí bí wọ́n ṣe kọ Olúwo of Ìwó óòkan ni wọ́n kọ síbẹ̀ óòkan ni wọ́n kọ síbẹ̀ orong Oní àti Ìwó ló di Olúwo now bẹ́ẹ̀ ṣe kọ Olúwo nù o kẹ́ ẹ lọ tún kọ Olúwo of Ìwó ó parí rẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ méjì ìwọ náà pè lẹ́nu pé pé kágọ́. wò ó dòmí so ńgbà iṣẹ́ ẹ̀pẹ̀ lẹ́nu ẹ wá fẹ́ kọ́ ọ́lẹ̀ ẹ wá kọ nǹkan míì sílẹ̀ ẹ tẹ̀lé òfin àkọ́tọ́ now oní plus agúnmu oní plus agúnmu ó di kí ni ọ̀sán máa ń pè alágúnmu alágúnmu yín tó pè lẹ́nu àkọsílẹ̀ rẹ̀ nu bó ṣe kọ́ lẹ́nu tó bá fẹ́ kọ́ rí. alágúnmu alágúnmu re mi do mi re re mi do mi re alágúnmu bó ṣe kọ́ lẹ́nu. nítorí náà o ní plus àpọ́nlé kí mi do mi mi alápọ̀nlé alápọ̀nlé remi tòmí mí ọ̀yẹn ó máa di méjì. àmì irú èyí hyphen àmì irú èyí ó sì gbọ́dọ̀ jẹyọ nínú ìfàgùn sáwẹ́lì àrànmúpè ohun tí mo sọ bẹ́ẹ̀ ni pé tẹ bá wo alágúnmu mo fi hyphen sáàrin ẹ̀ àmì yẹn tẹ́ ń pè ní hyphen mo fi sáà ní ẹ̀ tẹ́ bá wo alápọ̀nlé náà mo fi sáà ní ẹ̀ ṣùgbọ́n nígbà tí mo fẹ́ kọ oníkẹ́ kò sámì yẹn ń bẹ̀ nígbà mo fẹ́ kọ oníwèé kò sámì yẹn ń bẹ̀ nígbà tí mo fẹ́ kọ onídàájọ́ kò sámì yẹn níbẹ̀ nígbà tí mo fẹ́ kọ olúwo kò sámì yẹn níbẹ̀ kí ni ìdí ẹ̀ ìdí ẹ̀ ni pé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sọ pé ìgbàkígbà tá a bá ti duplicate fáwẹ́lì nínú èdè Yorùbá tọ́ba ti lè jẹ́ fáwẹ́lì àránmúpè tọ́ba ti lè jẹ́ fáwẹ́lì àránmúpè a gbọ́dọ̀ fi àmì àlàfo àmì àlàfo là ń pè ní hyphen a gbọ́dọ̀ fi sí àárín ẹ̀ ló fi já sí wípé àkànlé kọ alágúnmu papọ̀ láì fi àmì àlàfo sí àkànlé kọ alápọ̀nlé máa láì fi àmì àlàfo sí i àlàyé tí mo ṣe yìí nítorí ẹ̀yin tẹ́ ẹ takò mí pé èwo ni mo tún kọ yìí yẹn alápàhánlé ọ bùkátà sí kó lọ kọ́ nípa èdè wa èdè wa kọjá fífẹnusọ nìkan èdè wa ti ní àkọsílẹ̀ òfin de sísọ. so òfin sì de kíkọ tọ ọba bá sọ pé o mọ̀ ọ́ sọ tọ ọba kọ kọ́ òfin kíkọ ọ kọ̀wé tá a bá fẹ́ kà orí ó sì mọ̀ fọ́ wa ọkọ̀ Yorùbá lẹ̀ o bọ̀ tá a bá fẹ́ kà á orí ọmọ ṣe kí ni orí ọmọ fọ́ wa torí pé a ṣẹ̀ mọ crack brain a ṣẹ̀ mọ dán ọpọlọ wa láàmú ni pé kí ló kọ iná kí ló kọ iná kí ló kọ iná.